hello everyone welcome to Toyeen Talks ẹgbọ́n nǹkan right it's so sad and very pathetic very sad wípé um, Alhaji Oriyomi wọ́n pull out Bukky Jesse ti jáde láti wá explain nǹkan tó ṣẹlẹ̀ láàrin baba Mohbad and um, baba African TV ẹ jẹ́ ká jọ gbọ́ it's a long story ó máa long gan but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 mo sọ fún yín pé àwọn kan ti inbox mo tẹ̀lé pé mi náà sọ pé mo fẹ́ ṣe bọ àwọn kókò ti inbox máa pọn kú yẹn gan lẹ́nìí ìtọ́wọ́ ti fẹ́ ṣe DNA yẹn wọ́n kókò ti inbox wọ́n ní BJ don't worry I will pay for the DNA anywhere they want to do it àwọn èèyàn wà tó fẹ́ help but àwọn kò fi yẹ kó Okunriyomi bá wa ṣe ni because Okunriyomi ò má mú bọ́rí ó dẹ̀ máa ṣe láṣe yìí ó máa ṣe láṣe yege ni so gbogbo ẹ̀yin tẹ́lọ́ ń dunú pé Oríyọmí ti fi wọ́n lẹ̀ wọn ò ní ní justice mọ́ ẹ ti ṣí bàbá Mohbad àwọn èèyàn dẹ̀ ní kí n jíṣẹ́ fún yín pé ẹ Èkìtì lọ kẹ́ fi gbogbo wọn ní kí n sọ fún yín ni o èmi kọ́ o màá fi mẹ́sẹ̀gì gan wọ̀nyí màá sẹ̀ǹdẹ̀ sí yín màá sẹ̀ǹdẹ̀ sí yín wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ kẹ́ kọ́kọ́ fi sùtánà lẹ̀ for now kẹ́ lọ sí Èkìtì kẹ́ lọ ró òkú ọmọ yín tó bá yẹ pé lóòótọ́ ẹ̀yin náà fẹ́ justice o bàbá Mohbad i'm telling you this now ẹ lọ rú òkú ọmọ yín tẹ́ bá ti rú òkú ni bàbá gbogbo ẹjọ́ rẹ́rẹ́ tà ń sọ ìkò ní ṣẹlẹ̀ àfi tó bá yẹ pé ẹ̀yin náà mọ pa o ṣe pé mi máa sọ òótọ́ fún yín bàbá àwọn fáǹsì mi ti send message máa fọwọ́dì gbogbo ẹ̀ sẹ́yìn àtọ́nkú ọ̀sán yìí náà lọ send ẹ̀ sí mi ìgbà tó yọ mí yọwọ́ tẹ́ ẹ̀ bá dẹ̀ lo Èkìtì ẹ wà nú àwẹ̀ kẹ́ kúnlẹ̀ sí ẹsẹ̀ yín àwa yìí máa ṣe tiwa lọ àyè máa máa ṣe gbogbo logistics tiwa lọ bọ̀ ẹ kúnlẹ̀ kẹ́ gbàwẹ̀ ẹ sunkún sọ́lọ́ ẹ fi ìkúnlẹ̀ yín bá ọlọ́run sọ̀rọ̀ kẹ́ pé àdàbí lé lórí kẹ́ ọlọ́run máa ń láìkì challenge ó máa ń láìkì ká pé àdàbí fóun àwa máa ṣe gbogbo logistics tiwa sẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá ẹ wọnú àwẹ̀ before the six àwẹ̀ funfun gàrí ráìsì funfun tí ò ní níyọ̀ gàrí tí ò Sugar, àgbọ́ àwọn kan tẹ́ máa fi fast nìyẹn ẹ wà nínú ìsílé inú ìsílé ẹ má jáde síta ẹ kàn wà nínú ìgbélé yẹn fọ́jọ́ mẹ́ta kẹ máa sunkún sọ́lọ̀ ọlọ́run kẹ máa gbàdúrà fún bàbá tẹ́ bá rí justice lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ má kì mọ́ kí ni gbogbo kátìkátì ẹ kàn lọ ṣe interview ẹ pásítọ̀ ni mí pásítọ̀ ni mí mo fẹ́ ríṣẹ́ pásítọ̀ yín yẹn sìn bàbá I will tell you the truth mo fẹ́ rí pé ló ń pè yín lóòótọ́ because téèyàn bá já ní kulẹ̀ náà ọlọ́run la máa lọ pè ọlọ́run la máa lọ pè there is no base in this a lè má rí èèyàn tó máa dúró fún wa because mo understand on kori omi but a ní ọlọ́run bàbá I want jà tiwa orí omi but you need to fight yourself too fight the battle. Fight the battle. Excuse everybody from your house. Fight the battle. Omo yìí kú ẹ̀rín kiri gbogbo yín ṣọ́ọ̀ṣì kiri àtẹ́bí ọkọ àtẹ́bí ìyàwó ẹ̀ ń ṣorí burúkú kiri. Tani ọba máa pè kọ́ sọ pé wà náà wẹ ó wà náà wẹ àtìyàwó àti ya ọkọ àti ìyá ìyàwó. Àbẹ́ àmọ́ pé kòkó ọbẹ̀ yín ló ti lọ yẹn. Ẹ̀ẹ́ gbogbo yín gbójúlé ẹgbójúlé royalties ẹgbójúlé royalties yẹn. Àbíkálẹ̀ mi làwọn lọ́ọ̀yà yẹn màá ní kọ́ máa fún kọ̀ọ̀kan nu yín kẹlọ̀kẹlọ̀ kẹ́kẹ́ gbogbo yín ẹ̀fọ̀f màá ní kọ́ wà fún kọ̀ọ̀kan ni àbí kí sọ ìkẹ́ ẹ tẹ̀ kan wo ẹ jẹ́ ká wo ìyá Mohbad as a common man tí ò ní nǹkan kan ṣé bẹ́ẹ̀ ṣe máa dákẹ́ náà níṣà ẹ̀dẹ̀ ń wọ sùtánà ẹ̀ ń wọ sùtánà kiri lójoojúmọ́ tani ò bá wà ní we. wọlé i i need help Ejo. And tó bá dẹ̀ mọ Wúyọ̀mí ẹ he's not gonna grant, any interview again he's not trust me he's not he's not even gonna grant anybody any ẹ I'm going tó ṣẹlẹ̀ ẹ mọ kọ́ọ̀tù tí bàbá lọ láti ẹ gbogbo bẹ̀rẹ̀ nínú ti baba lo lati last gbogbo bere any new n B African TV ó ti kó gbogbo àwọn ó ti ọmọ tó tó fẹ́ gbé tẹlifíṣàn sẹ́nu bàbá ó fẹ́ kí bàbá grant interview live fúnjọ yẹn ẹ mọ̀ ìtọ́ lọ last year. tó interview àdúrà o ti kó gbogbo àwọn èèyàn lọ tó ti mú ó ti gbà wọn press mi mọ̀ bí tó ti rí press bí ó kàn lọ ra bí ó lọ ra kọ́ọ̀pù tó fi fóòmù ráàpù ni tó kọ orúkọ ẹ̀ sí ó ti pa àwọn press o ti sọ fún bàbá pé <laughs> bàbá yìí ò nice bàbá lágídí gan bàbá bàbá lágídí gan agídí èkìtì wà lára bàbá gan ó ti sọ fún bàbá pé tó bá ti ṣe kọ́ọ̀tù yẹn tán bàbá máa ṣe press conference wọ́n máa wọ́n máa sọ fún gbogbo èèyàn pé àwọn nìkan làwọn assign kó máa ṣe everything fáwọn ẹ mọ̀ nǹkan tí bàbá ṣe <laughs> wọ́n ní wọ́n ṣe ṣe kọ́ọ̀tù tán bàbá jàpá ni bàbá lẹ́jú jàpá ni tí o gbogbo nǹkan tó ta tó ta bàbá yẹn lára nìyẹn ẹni tá fẹ́ sunjẹ tẹ́lẹ̀ tó tún wá lọ fi popara ó ti gbé pẹ́sì wá níjọ́ tàdúrà wa ṣe ń tàbí yẹn pé kí bàbá wa àdírẹ́sì gbogbo wa pé bàbá nìkan ni kó máa ṣe nǹkan fóun o ẹ jẹ́ kí n wo kí ni tó kù ok àyè ní fifty nine minutes ẹ jẹ́ kí n sáré ẹ jẹ́ fún yín nọ́mbà kẹ́nìkan bá mi tẹ̀ kẹ́ wá pin ẹ̀ṣẹ́ gbọ́ kẹ́nìkan bá mi tẹ̀ mú bọ̀ mi mọ nọ́mbà yẹn lórí so ẹ jẹ́ kí n lọ pè mú bọ̀ mú bọ̀ ẹ má bínú o nọ́mbà yẹn wà lórí WhatsApp náà. voice note tí o de play yẹn tí voice note tẹ gbọ́ yẹn kí bàbá tó lọ sọ́dọ̀ Mr. Oríyọmí ni ṣe ti gbọ́ mi kò ṣe voice note ó yẹ ṣe play sìn kò ń ṣèṣì tí bàbá ti lọ sọ́dọ̀ Oríyọmí voice note ẹ kí bàbá tó lọ sọ́dọ̀ Oríyọmí ni please ẹ make clear for anybody the voice note is before Baba went to Oríyọmí not now Mumbo. ń bọ̀ o ẹ jẹ́ kí n <laughs> mo fẹ́ wo nǹkan tẹ́ máa pè yeah the number to call is ah, nígbà tèmi lélẹ́yìí bó ni má ti wá rí yẹn ẹ má please please ẹ jọ́ to torí ọlọ́ ẹ má bínú wọ́n ti ní mi wa organize mi fi ṣiṣẹ́ ṣe ni ṣe pé mi mi mọ bí tí mo ti lágbára igan ọ̀rọ̀ Mohbad ló sọ mí di báyìí mi ṣe chat báyìí mo ti mo ti wà mo ti exhaust ara mi gan oh, 074 269 26313 ẹ bá mi type ẹ kí n pin ẹ 074 269 26313 074 269 26313 if you want to call in if you are not calling in I'll just call it a day. Okay, I think we will. Hello, caller. Ẹ bá mi type ẹ kí kí n pin ẹ. Ẹ bá wa sọ̀rọ̀ sókè ṣé wa okay ma. Ah, ẹ ṣé. Ẹ kú ẹ kú ọ̀rọ̀ èèyàn, ẹ kú ọ̀rọ̀ ọmọ. Yes ma. Oh, ní firú ẹ̀sán fún yín. I just have a um, little things to say about this. Okay. Mi ò ní tàn yín o, èmi ò ń ṣe fáìn o. Okay. But eléyìí, ó tọ́sí mi gan, ó tọ́sí mi. Gbogbo ààbò Ọlọ́run ó máa wà lórí yín. Àmì Jésù mà. You have gone so well àkọ́kọ́ ni pé mo fẹ́ kí bàbá Mohbad mo gbàdúrà fún wọn pé ọlọ́run ò ní jẹ́ orírú ẹ̀ mọ́ àmín Jésù ọlọ́run á dẹ̀ jẹ wọn mọ́ àmín ẹni tó máa èèyàn méjì ló gbúdọ̀ appreciate bàbá yìí àkọ́kọ́ ẹni tí kò bá ní tí ò bá rí ọkùnrin bá tọ́jú ọmọ ó gbúdọ̀ appreciate máa yìí ẹ̀ẹ̀kejì hmm. ni ẹ̀ẹ̀kejì ni ẹni tó bá tún rí bàbá èmi rí bàbá bí ṣe wà yìí tí n bá fún bàbá mi ní two hundred pound màá fún màmí ní twenty pound. Hmm. bóyá torí pé màmí fi wálẹ̀ pé hmm, bàbá yín àṣẹ ni bàbá bàbá ni bàbá yìí o ẹ jọ ní UK ní ilé ayé tá a wà yìí ẹ sọ fún mi ṣé a lè rí five percent five percent ọkùnrin tó máa jẹ́ single father. láyé. not even one child ọmọ mẹ́ta ọmọ mẹ́ta ẹ̀dẹ̀ bí àwọn ọkùnrin wa kó sọ̀pọ̀tì bàbá ìtorí Ọlọ́run. àǹtí mi mọ́mì ẹ jẹ́ kí sáré chip in kankan. ẹ jẹ́ kí n tún mo fẹ́ buttress nǹkan tẹ́ sọ yẹn ni o ṣe rẹ pé single mother tó ń tọ́ ọmọ mẹ́ta mọ́mì mi ṣe rẹ ó sì lè lo nǹkan tó ní kó fi gẹ́ẹ̀tì owó kó fi feed àwọn ọmọ yẹn but single father ẹ̀mí pé mo nìyá máa jẹ jù tí ò ní ọkùnrin tó fẹ́ lọ bá kó fóun lówó obìnrin single mother sì lè ní boyfriend ó sì lè fira ẹ̀ pé owó káwọn ọmọ yẹn jẹun but bàbá yìí kò bá lówó tó máa pa ẹ máa sọ lọ màmá mi. mo rántí ọmọ yìí ó ní bàbá ni bàbá àwọn ogún orí ìyá àwọn lọ́dún mẹ́wàá ṣe understand ó kọ́ lórin nígbà tí ò ti kú mo tún rí interview tí màmá ọmọdé yìí ṣe tí wọ́n ní ìgbà tó ti wà ní kékeré náà ti sọ fáwọn ọ̀pọ̀ ọmọ ológo ni. o dẹ̀ dúró. and you left that child you left that child fún bàbá ẹ̀ láti tọ́ ok ẹ jọ̀ọ́ ẹ bá wa bí àwọn ọkùnrin ẹ bá wa bí àwọn ọkùnrin kọjọ kọ sọpọtì bàbá yìí báwọn obìnrin ṣe ń sọpọtì obìnrin ẹ jọ táwọn ọkùnrin bá dìde bàbá yìí máa ríràn lọ́wọ́ ọlọ́wọ́ jẹ́ kí ìyá Mohbad jẹ wọn mọ́ obìnrin ni mí obìnrin ni mí ara ìjọ kan tó tiẹ̀ fi bi lásán mo fi gbàdúrà kan náà jẹ́ kan jẹ wọn mọ́ ẹ wá bá wa bẹ àgbáyé kan sọ fún Africa TV pé bàbá yìí sáyẹn ni wọ́n rẹ̀ bá hundred rẹ̀ sí ní o bàbá ò ṣe mọ́ ẹjọ báwọn èèyàn ṣe sọpọ́ọ̀tì gba pé Mohbad Mohbad justice for all kó sọpọ́ọ̀tì bàbá yìí kò sí agreement kankan he signed it under duress ẹ ṣe. ẹ ṣe ma God bless you ma ẹ ló kọ́là tẹ bá ti pè tẹ bá ti yí tv sílẹ̀ mo máa pa o eh, ẹ ló kọ́là. ẹ káàsán o. ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ jí láti náìtì tẹ́ ẹ̀ mọ ọ̀sán sí dé ṣé ń gbọ́ mi báyìí mo ń gbọ́ yé ẹ máa sọ lọ ẹ máa sọ lọ. títí bìyẹn fẹ́ African TV máa yẹn wọ́n surprise mi gan-an ni ẹ̀yin lè kọ́kọ́ bọ́ síta màṣà láti sọ pé ẹ máa fún Wùmí ní iye kan láti lọ ṣe ní ẹni ẹ wo bó ṣe lo lo ẹ wọ́n bọ́ síta ah. lánàá ẹ̀rù yín bà mí ẹ wá ń sọ nǹkan míì torí pé wọ́n gbé wọ́n gbé kéèsì yẹn lọ fún Oríyọmí that's not good ẹ wá ń sọ gbogbo ẹ pé kí Wùmí ṣe ọmọ ẹ kí Wùmí má ẹkọ débi ó tọmọ ẹ wà kí Wùmí má ẹkọ ṣe báyìí. ó sọ bẹ́ẹ̀ ṣé ó sọ gbogbo yẹn mọ́mí mi ṣe sọ mọ́mí mi ṣe sọ gbogbo yẹn. kó ṣọ́ra fún wọn nítorí pé ẹ wá fẹ́ da gbogbo ẹ̀ lójúrú torí pé kò wọ́n ti gbé lọ sọ́dọ̀ Oríyọ̀mí ẹ wá fẹ́ bà gbogbo nǹkan jẹ́ kò dá rárá nǹkan tẹ́ ṣe yóò dá rárá ẹ wá ṣẹ̀ṣẹ̀ ń kọ́ Wùmí ẹ̀yin dẹ̀dẹ̀ kọ́kọ́ káàsì Wùmí ẹ̀rù yín bàjẹ́. ṣé pé kò sẹ́ni tí ò lè gbàbọ̀dẹ̀ gbogbo àwọn tó ẹni tó bá mi yín tí ò bá sáàsò bí á yẹn gbogbo yín bá mi wí Búkì ó ti pọ̀ jù Búkì má bu èmi tí mo ti rí pọ́lẹ̀ ni. ẹ̀dẹ̀ mú gbogbo ẹ̀dẹ̀ bàjẹ́ ẹ wá fọ lójú wù mí tó fẹ́ ìlẹ̀ kọ́kọ́ cast tí gbogbo ayé gbọ́ ẹ wá yí ohun padà lánàá ẹ wá ń kọ́ wù mí. olè ni kò gbọ́wọ́ jẹ́ ni olè. mi tẹ̀ gbọ́ gbogbo ilé èmi ò wo fídíò tó sọ gbogbo ilé ó ní kí wù mí ṣọ́ra fún bàbá. African TV ah, wà lóòbèrè tó bẹ́ẹ̀. tí ó bá sá fún yín ó dàbọ̀. ẹ ṣe mà ẹ ló kọ́là. ẹ ló. ẹ ló ẹ kọ́ ọ̀lẹ́ o. ẹ kọ́ ẹ ṣé train station lẹ ti ń pè wá ni. ẹ kọ́ ọ̀lẹ́ no ẹ má bínú. ẹ sọ̀rọ̀ sókè. ẹ ṣe sista Bukky God will bless you. amen ma. ẹ jọ̀ọ́ gbogbo etí tó bá ń gbọ́ ọlọ́run ní jẹ́ ká rírú ẹ̀ lórúkọ sí jésù ẹ jọ̀ọ́ tó bá possible kí bàbá Mohbad kan fi gbogbo ogun kan filẹ̀ fún wọn kan fún justice ọmọ wọn tó bá jẹ́ nǹkan ẹyọ kan yẹn lọ lè dúró lé lórí. àǹtí ẹ ó dọ̀mà àwọn àwọn èèyàn ń pè mí sí nọ́mbà mi ẹ jẹ́ kí n sáré pin ẹ bá mi type kí n lè pin nọ́mbà yẹn zero seven four two six nine two six three one three please people should not call on my main phone number number tẹ́ máa pè sí ni ẹ type kí n lè ẹ bá mi type ẹ kí n pin ẹ mi lè type ẹ gbogbo ẹ máa dàrú ni ẹnìkan tó ti pè wọlé ẹ bá mi type ẹ àǹtí ẹ hold on ẹ má bínú mà ẹnìkan pè wọlé so ti ti cover number yẹn ẹ bá mi type ẹ ṣé bí wọ́n okay ẹ ṣé god bless you podcaster god bless you sir god bless you ah ah ibo ni pin wa. ah ah ẹ gbà mí kẹ́mi ah mo ti rí mo ti rí okay um for everyone that are asking for the for the number to call mo ti ohun mo pin ẹ yeah that's the number to call ó yá àǹtí ẹ má bínú o mi ẹ má sọ̀rọ̀ yín lọ ìyá mi ẹ má sọ̀rọ̀ yín lọ. pé tó bá jẹ́ kó dúró kó jà tó bá jẹ́ pé nǹkan tán lè rí gbà ní gbogbo nǹkan tó wà lẹ́yìn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin abiyamọ. ẹ sọ̀rọ̀ sókè ẹ sọ̀rọ̀ sókè wọ́n gbọ́ yín gbogbo ẹ̀yin abiyamọ tó wà lórí program ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká bẹ Mr. Oríyọmí bí àdẹ̀bá bàbá bàbá Mohbad ká bá wọn fi àdúrà tì. bẹ́ẹ̀ ni wọ́n ní ìdádúrà àdúrà yẹn ló ṣe kókó. kò fi ojú lásán mm. kò sí abiyamọ tó gbàdúrà kó fi ojú sun okun ọmọ. ṣùgbọ́n bọ́rọ̀ bẹ́ẹ̀ ṣe rí náà mo believe pé àdúrà la lè fi ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n kí bàbá Mohbad kan tiẹ̀ kọ́kọ́ gbàgbé ọ̀rọ̀ ogun kó dúró lórí ẹsẹ̀ wọn bẹ́ẹ̀ni Mohbad òun náà àǹtí àǹtí ṣe gbogbo ètò yẹn sẹ́ wọ́n ti gbẹ́tò ẹ̀ wọ́n ti gbẹ́sẹ̀ méjì látànà gbogbo ẹ̀ wà lọ́nà torí ẹ máa sọ̀rọ̀ yín lọ ṣá. dẹ́nẹ́ dẹ̀ máa wà surprise tó bá jẹ́ pé máa yìí wọ́n pààtì wọn. sínú ayé bàbá ni God bless you. God bless you láti mọ nǹkan tó ń lọ ìgbà téèyàn jí láàárọ̀ kùtùkùtù tó ní òun fẹ́ san ten million fún díẹ̀. ibẹ̀ ni mi ṣe ibẹ̀ ni mi ti ń fura sí bọ̀ kọ́mọ̀ mi fẹ́ bọ̀ tájọ́ náà sọ̀rọ̀ bọ́bọ̀ pé hmm, àjọ wa justice ni má jẹ́ kí n kanta ẹ̀ bọ̀ bẹ́ẹ̀ ọ ẹ̀ tẹ̀ dúpẹ́ pàǹtí lọ mi bàbá rẹ̀ ní sọ kọ́kọ́ fún mi àwọn tó dẹ̀ wà pẹ̀lú bàbá àwọn tí ẹni àwọn tí ẹni àti nìkan ni ò ń ṣe ti ẹnu gbogbo àwọn tó dúró tì ń jọ yẹn àwọn tí ẹ ó kó wọn lọ ni so àǹtí gọ́njọ́ yẹn wọ́n ń lé kó bọ́ta bọ́ntí ṣà ń wọlé pé òun fẹ́ tọ̀ àti bàtà kú síbẹ̀. Mr. Oríyọmí ẹjọ́ tẹ bá ń gbọ́ wa tẹ́ ẹ̀ ń wo program ẹjọ́ gbogbo abiyamọ la bẹ̀ nítorí pé àbílíìfì iṣẹ́ bẹ́ẹ̀ ti ṣe sẹ́yìn àdẹ̀mọ́ pé ẹ lè ṣe eléyìí jù bẹ́ẹ̀ lọ àdẹ̀ ń bílíìfì lórí àwọn eléyìí tẹ́ máa ṣe lọ́jọ́ iwájú torí ẹ̀ náà la ṣe wá sábà yín pé kẹjọ́ ẹ wo circumstances tó sọ̀rọ̀ àǹdí tó sọ̀rọ̀ àǹdí ikú ọmọ yẹn Ok àǹtí. ilé ìdájọ́ fẹ́ rú ìyẹn kó pé bọ́mọ tó bá tẹ̀yẹ pọ́ ọmọ sùn ó ìyá gan dúró sáyé ọ̀tọ̀ àwọn dẹ́yìn tó bá jẹ́ pé àti ìdílé kéèyàn kan lè support bàbá Mohbad. àbí nínú gbogbo fámìlì yẹn wọ́n wá kẹ́yìn sí wọn. blessing kàwé akọ́bí bàbá blessing ó kàwé náà àti ẹ̀gbọ́n ẹ̀ àgbọn ẹ̀gbẹ̀rẹ̀ oh. lọ́wọ́ bàbá. ìyá mi ẹ máa wo ti blessing náà ti gbàbọ̀dé ẹ máa wo ti tá a bá sọ̀rọ̀ sí wọn ní bùkún sọ̀rọ̀ jù blessing support bàbá tẹ́lẹ̀ all of a sudden wọ́n ti fa òun Mora, mọ́ra òun náà ti wà pẹ̀lú àwọn ìyá ẹ̀ ẹ máa wọ́n tí ọlọ́run nìkan ló máa jà fún bàbá yẹn àtàwọn tá à ń jà fún people are going spiritual. they have gone they have gone. they are planting people close to that man. now báwo la ṣe fẹ́ ṣe bọ́lá fẹ́ gbé gbàgbọ́ láti ibi tá a ti bá dé a tún ti padà tẹ́tẹ̀ kan Ah, àpàdé ẹ má worry. ẹ má wọrí àárẹ̀ we will get there a get justice ẹ má wọ́n tí ẹ má wọ́n tí ẹ ṣe mà yes ma ẹ ló kọ́là. Hello uh, uh, uh, Kola. kọ́là. ẹ ló kọ́là. yes afẹ́fẹ́ contribute now. ẹ ṣe sà. so níbi tí níbi tí tẹ̀sí bíi ṣẹ́ni kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ pa jíṣ lọ́ba tó ní kó wo our attention wò kọ́ lọ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní pípọ̀ recently ó ní sí bàbá nínú comment kọ ó ní bàbá bàbá kọ́kọ́ sọ pé wọ́n fà jùlọ hàn ni tó ti gbàgbé pé bàbá tó sọ pé wọ́n fà jùlọ hàn ni ìyàwó kan ti put up sórí page ẹ̀ wípé they kill the nigger. àbí ìyàwó ti gbé update sí pé they kill the nigger kí wọ́n ní títí sọ̀rọ̀ sọ pé bàbá ló dọ̀rọ̀ so ìyàwó kan ti sọ pé you have you all have killed him you have killed the nigga ṣé you ṣé you can rest now that was the day tí ìyàwó ọkọ kú gangan which is on the tv ọkọ kú gangan gangan. so ó ṣòpé ọkú mi ó ṣòpó mọ àwọn tó pa nìyẹn. so ìyàwó yẹn mọ ìyàwó tó sọ pé they have killed the nigga yẹn nítorí orí yẹn kò rí yẹn kà but ní after bíi four five days ọba wa ṣẹ̀ ṣe grant ìta tó sọ pé wọ́n fàjùlọ ọ̀hún ni ìyẹn ní everybody ń dì mú. Ah. Wùmí was referring to Adedipe's father nígbà yẹn pé they have killed the nigger. Ṣé ojú wọn ti dáhùn ojú wọn ti pa? Nobody is saying that but everybody is saying that Baba Grab is having pé Baba ní ọ́fà jùlọ wọn ni. Jùlọ ọba òrí yẹn. So another thing tí mo sọ ṣe yí tí dókítà bá ní pé àwọn òfin dáfíkèsì mọ́. Bẹ́ẹ̀ni. Ṣé it's now left to uh, every member of the public to sympathize that ka support baba bí a ka lọ gba san san adé bá wọn take over everything nǹkan tẹ́mi wò ni. because ibi tí ibi tí ọ̀rọ̀ tún ni pé there are a lot of evidences that people will put in forward to my father In evidence irú irú ibi tí ibi tí mo fẹ́ kí wọ́n to work on is the moment tí bọ̀bọ̀ dàrú ṣe bọ̀bọ̀ tó wà ní station to sọ pé wọ́n ní family ìjà kan family ìjà kan wà láàrin àwọn kó tó di pé wọ́n ṣe ìvẹ́ǹtì nínú mọ́tò ó ní àwọn méjèèjì ní nǹkan tó ń jà kò sẹ́ni tó ànáǹsì kò bọ̀bọ̀ ìwà ànáǹsì kó tó fà ìjà yẹn and at the end of the day wọ́n ti dọ̀rọ̀ sílé bọ̀bọ̀ yẹn lórí tí wọ́n bá rí pé wọ́n lè gba lọ́ọ̀yà tí wọ́n bá lè sọ gbogbo tó mọ̀ nǹkan tó mọ̀ kó má tẹ̀sí nìkan. ọ̀nkú mi ẹ jẹ́ kí n bọ́tẹ̀sì nǹkan tẹ sọ yẹn mo sọ fún yín pé mò ń ṣiṣẹ́ lẹ́yìn gan-an níjọ́ tí wọ́n ṣe kíní ìwùn mi tán mo ní kántí mi mo ní kó gbé uber kó lọ sọ́dọ̀ ìyá prime boy because mi mọ̀ bí ẹran tí mo sọ lórí chat mo ní ta ló ní nọ́mbà ìyá prime boy ṣó ti yé yín mo ní kó lọ sọ́dọ̀ because ó náwọn question tí mo fẹ́ bi wọ́n ṣó ti yé because mo gbọ́ pọ́n náà máa lọ wo prime boy ṣó yé yín ba àwọn le dé lè answer question yẹn mo fẹ́ fún wọn question yẹn kó bá mi bi prime boy tó ba tún lọ àǹtí mi dẹ̀ débẹ̀ lóòótọ́ ṣé ń gbọ́ mi mo bọ́ sà ìgbà tá àǹtí mi débẹ̀ wọ́n kí wọn wọ́n ṣe wọ́n dẹ̀ gbé fóònù fún wọn mo dẹ̀ ń bèèrè ọ̀rọ̀ mọ́ láti kílédè ìsọ̀rọ̀ mọ́ láti jọ yìí ọkùn mi máa gbọ́ gbogbo ẹ̀yin tẹ́wọ́ mi máa gbọ́ o wọ́n ní kí n má sọ̀rọ̀ ni ẹ̀ tàn fẹ́ràn lọ́wọ́ tó tán wọ́n ní kó má sọ̀rọ̀ ọ̀nkú mo ní àti ẹgbà fóònù kẹgbẹ́ wúwa yín kẹ máa bọ̀ nílé wọ́n ní kí n má sọ̀rọ̀ ni mo ti fẹ́ sọ̀rọ̀ wọ́n ní kí o dẹ̀ sọ pé wọ́n ti ọmọ ẹ mọ́lé wọn filẹ̀ o dẹ̀ lọ ní kó má sọ̀rọ̀ mo ní sọ̀rọ̀ pé tó má sọ̀rọ̀ lọ́ máa jà fún ẹ èmi ò dé uncle mi bẹ́ẹ̀ mi dẹ̀ ṣe mi mi láìkì máa tọwọ́ bọ̀yàn lẹ́nu sọ̀rọ̀ bó ṣe sọ statement yẹn mo dẹ̀ kó mo dẹ̀ ti sọ uncle tó bá dé kóòtù náà kó má sọ̀rọ̀ àgbà wá di ẹrù yẹn lórí àdẹ̀ lọ ṣe ẹ̀wọ̀n yẹn ẹ̀wọ̀n gbére dẹ̀ náà máa yẹ gini. honestly too to be considered and the point of it is. Why is Darusha part of the people that were not arrested? Uncle àmà ti sọ yẹn sẹ́yìn ẹ tún padà sẹ́yìn. Uncle ẹ ti ń padà sẹ́yìn mo ti sọ mo náwọn ọlọ́pàá ti compromise láti bẹ̀rẹ̀. So gbogbo pé wọn arrest Darusha yẹn. Ṣọ́ arrest Wunmi, ṣọ́ arrest Àdúrà. Gbogbo àwọn tó wà pẹ̀lú ẹ̀ nìyẹn náà. That is the awareness. That is the awareness we need to start creating. That's why things need to be considered. At this junction, there has to be okay. Hello, Kala. Hello, sis. I'm má bínú mo pè padà ní. Please. Now, to every individual supporting this justice, please say eh, we're careful because they are planting people close to you guys and they are ready to uh-huh. blackmail you people. Wait, hold on. Can I tell you something? Listen, listen. No, that ẹ̀mọ́ èmi. I love you. lọ́wọ́ àwọn tó ń pè mí pátá. I don't discuss anything. Ha, ah, Anika kí Ah, èmi ò, Shall ò, to start with èmi ò tiẹ̀ lọ́rẹ̀, mi lọ́tà so tá bá máa gba ẹni owó fún bàbá pàpà máa ní kí bàbá lọ ṣí another account ni kọ́ ṣí another account kò tẹ́ ṣe account bàbá. tó ti wá ń bo hello caller oh sorry hello caller ẹ sọ̀rọ̀ ah. one thirty one thirty. hello caller. one thirty hello. hello ẹ sọ̀rọ̀ sókè. Okay ẹ káàsán. I will check it. Hello? Hello, Hello, Kola. Hello, Buki, is that Buki Jesse? Yeah, Buki Jesse sọ̀rọ̀ mà, Buki ló ń sọ̀rọ̀. Uh, I just call. Ìwọ ni mo fẹ́ gbàdúrà fún. Okay, ma. Nítorí nítorí ti ẹ ni mo ṣe pè láti gbàdúrà fún ẹ. ẹ ṣe mọ. sórí ẹnikẹ́ni tó bá ní nǹkan tó ń ṣe yìí òun fẹ́ gbórúkọ ẹ lọ síbikíbi Elédùmarè ọba tó ní ayé tó ní ọ̀run tó ní ilẹ̀ tá à ń tẹ̀ yìí tó ṣe omi tí à ń mu àbá olúwa ẹ̀jà tó pè é. àmì jésù àmì jésù. nítorí ọmọ bàbá Mohbad rí. mi ìmọ̀ wọ́n rí. ọmọ Mohbad rí kó tó gbé gbogbo wàhálà Mohbad tó ń jà fún ṣọ́ ẹnikẹ́ni tó bá ní òun bínú sí ẹ wọ́n lè máa bínú sí ẹ kó máa bú ẹ o pọ̀pẹ́ wọ́n fẹ́ mú orúkọ ẹ àbọ̀ orúkọ ọmọ ẹ lọ fi ṣe ohunkóhun kí Elédùmarè kí ó fi àrà kó fi pa wọ́n. Jésù àmín Jésù mà. ní orúkọ Jésù kí Ọlọ́run kó bá wọn fà á. àmín Jésù. kó jàjà yẹn fún ẹ ní orúkọ Elédùmarè mo gbàdúrà yẹn fún ẹ lónìí. àmín Jésù mọ. teacher no. ṣe ẹ lọ. ẹ ṣe mà. kò sóhun kọ́mu kò yes ma. ó yẹ pé wọlé o tẹ́ ẹ bá pé wọlé màá kọ́ọ̀lù ń jápọ̀ lẹ́ǹkan ni. ẹ ló kọ́là tẹ́ ẹ bá sọ̀rọ̀ sókè wọ́n tún máa já yín dànù. ẹ ló kọ́là. ẹ ló sista Bukky. ẹ sista Bukky. màá mò ń gbọ́ yín mò ń gbọ́ yín ìpè ayé ni kẹ́ pè mí ẹ yí tẹ́lì yín sílẹ̀ ẹ yí tẹ́lì sílẹ̀ ẹ pé ẹ̀yin tẹ́lẹ̀ yín sílẹ̀ ẹ̀yin tẹ́lẹ̀ yín sílẹ̀ mo ń gbóhùn mi hello kọ́là. ẹ̀wẹ̀ ní iná òtún yín tẹ́lẹ̀ sílẹ̀ mama mama mama kọ́ ti yàn fún ni o. Ah. hello. mama mama kọ́ ti yàn fún ni o. ṣẹlẹ̀ yí nǹkan tẹ fi ń wo mi yẹn sílẹ̀ because ma kọ́ tẹ̀ ló bí jẹ ẹ kalẹ́. ẹ kalẹ́. ṣé ẹ yí nǹkan tẹ fi ń bá mi sọ̀rọ̀ sílẹ̀ tí mò ń bá sọ̀rọ̀ yìí. ìyẹ̀sà nǹkan tí mo kàn fẹ́ sọ ni pé mo kàn fẹ́ gbàdúrà fún yín jíjẹ ọlọ́run á máa dúró tì í. àmín jésù. tí a fẹ́ ṣe dúró ti bàbá Mohbad ọlọ́run á dúró tì í. àmì ah, ò ní nǹkan kan tí mo fẹ́ sọ ju pé mo kàn fẹ́ bẹ ọ̀nkò um, oríyọmí dr oríyọmí hamzat kàn jọ kàn bá wa kàn bá wa tẹ̀síwájú nítorí pé èmi gan fúnra mi mi ò dá sọ̀rọ̀ ìtẹ́lẹ̀ bọ̀ torí wípé aláàjì oríyọmí wọ́n dá sí ni mo ṣe bìlíbi pé a máa rí justice. Hmm ẹ̀bẹ̀ ni mo kàn fẹ́ bẹ̀ Dr. Oríyọmí kan jọ kán máa wo gbogbo àwọn side talk wọ́n ní ẹni tá à ń bá nọjà lábá wọn kí n wáriwo ọjà if they really want justice fún Mohbad tòótọ́ mo believe pé Alhaji Oríyọmí he can do and he can do better Then. honestly when you started this show and you said ah, Alhaji Oríyọmí wọ́n ti tẹsẹ̀ bọ̀ mo believe wípé gbogbo nǹkan tó ń bá ti tẹsẹ̀ bọ̀ òdodo ni òdodo náà ni tó ń bá wọn ti tẹsẹ̀ bọ̀ àmàlódodo ni many people ló ń send message sí mi lẹ́nìí my heart heart is broken. Like My heart is broken. I'm one of your fans. I'm using this opportunity to play. My heart is Yes, my heart is really broken to be honest. When I heard from your show now that Oriyomi oh, wọ́n bínú shaking ṣe kíní kan the kan but I like your Oriyomi this is life I am pleading ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run I believe but my Nigeria, I won't believe you. yín your state believe nínú We pay as you fight for um, what's it called um, this guy Don't shake his Adédoyin fẹ́ ṣe jẹ́ ká carry justice I believe me. But ọ̀rọ̀ mobad no. pa máa rí justice nígbà tẹ́tí tẹsẹ̀ labour nítorí pé kí ni ẹ kì í gbè lẹ́yìn ìka ẹ̀yin olódodo lẹ máa ń gbè sí ẹ̀yin olódodo ni ẹ jọ Oríyọmí ẹ má wariwo ọjà o èmi ò ní anything láti sọ because mi ò rí bíi tí tọ́mọ ti máa kú tíyàwó ò lè sọ pé nǹkan báyìí nǹkan tó pọkọ mi ni ah. nǹkan báyìí ló ṣẹlẹ̀ hmm. sí ìyàwó mi hmm. because you are the first suspect bá ṣe ń sọ téèyàn bá kú ẹni tó ṣèkejì ẹ̀ ló máa kọ́kọ́ mú tó bá dẹ̀ wá lè sọ òótọ́ ọ̀rọ̀ ó kù ẹ́ ó kù ọlọ́run níbikíbi tó bá wà bàbá yóò jà fún pé kò rí nǹkan ó kàn fẹ́ mọ̀ wípé kí ni nǹkan tó pa ọmọ òun ó ní nǹkan tí bàbá yìí jà fún tó bá yẹ pé bàbá tó jẹ́ wípé ó tẹjú mọ́ nǹkan tọ́mọ ẹ̀ níní á ti wà á ti wà wealthy jù bẹ́ẹ̀ yẹn lẹ́tí máa rí. exactly ẹ ti mọ̀ pé tó yẹ pé bàbá tó láìkí owó ni àǹtí àìmọye àwọn bàbá tó àìmọye àwọn àǹtí àìmọye àwọn òbí tó máa ń fi nǹkan sẹ́nu gbowó lọ́wọ́ ọmọ ẹsẹ̀lì ní ilẹ̀. yes ní ilẹ̀ Yorùbá bàbá ní ẹ̀tọ́ in fact ọmọ yìí ó ja ó ja yé pé bàbá yìí ti tutù ó lè bá wọn bàbá ọkọ mi dánwò. má ti gbèsè wọn. ó lè bá wọn dánwò ta ló bí ẹ ta ló bí ẹ ta ló ṣú ẹ tó sọ pé bàbá ń bèrè ibi ọmọ àwọn fámìlì ọkọ ló máa ń bèrè ibi ọmọ náà in fact ó ti ó ti ó jayé gan ni in fact ta ló lè bá àwọn bàbá ọkọ mi dọ̀wọ́. wọ́n ti rí bàbá wọ́n ti rí wọn bẹ́ẹ̀ náà lọ ṣe pa ọmọ wọn lọ́wọ́ wọ́n ti rí wọn bẹ́ẹ̀ lọ ṣe pa ọmọ wọn lọ́wọ́. and you have that ah, ah, you have that infantry mi ò dá sí case but eléyìí gbèjè ọlọ́run fún yín ṣe lágbára jésù mo mọ̀ pé bàbá bàbá jésè náà kọ́lọ́n bá mi fọ̀rọ̀ kẹwọ́ kó tó lọ mo mọ̀ wọ́n dáadáa wọn náà máa ń jàfẹ́tọ̀ ọmọ nàìjíríà ni nísẹ̀lẹ̀ ńgbà yẹn so ọlọ́run fún yín ṣe gbèjè ọkọ oríyọmí mo tún bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹgbẹ́ yín náà ni mo fẹ́ bẹ̀ ìbàdàn ni mí ọkọ oríyọmí mo sì máa wà lórí kọ́kọ́rọ́ alátẹ̀lálẹ̀ yìí àwa online commenters lélẹ́yìí so ẹjọ mo tún máa lọ bẹ̀ yín lórí kọ́kọ́rọ́ alátẹ̀lálẹ̀ ilé nǹkan sí ẹjọ à ń bẹ̀ yín ni ẹ bá wa dá sí o ẹ má fi bàbá Mohbad sílẹ̀ thank you BJ ẹ ṣé ma god bless you ma yes ma god bless you ma bye bye ma hello kọ́lá. hello aunty bukki ẹ kalẹ ma. ẹ kalẹ mu ya mi. ẹ so mo fẹ́ appreciate yín fún program tẹ́ ń ṣe. ẹ ṣé ma. ọlọ́run ọmọ àti yín lẹ́yìn. àmín jésù. and uh, i want to chicken one more thing pé well gbogbo wa kọ́ ni fine your approach sometimes might not be you know, it might not be appealing to everyone. I know, I know. I'm harsh sometimes. I'm a gentle. Gbogbo wa I'm aggressive. But then, ẹ gbogbo wisdom tẹ bá need. Mo gbàdúrà sí pé Ọlọ́run á And so for Baba Mohbad's case it's just a pity. But mo mọ you kan dájú as a believer in Christ We ogun tó bá máa bó ṣe máa ń rí bó ṣe máa ń rí nìyẹn bẹ́ẹ̀ ni ayọ̀ ló máa kẹ́. the only reason why they don't want this man's voice to be heard is because he is poor. he is poor ẹ̀dùgbà tán. and and I want to appeal to all viewers bóyá wọn bá jẹ́ hypocrite o wọn bá jẹ́ real viewers in truth ni pé ká máa learn lessons. ó dùn mí èèyàn lè blame òkú ọ̀run but position tí ẹni tó ti lọ Mohbad kọ́lọ́mbà wà fi hàn rọ̀kẹ̀ position tó fi bàbá èsì. E nǹkan tó ń ja bàbá ẹ̀ nìyẹn. àǹtí kò ṣòun náà àǹtí kò ṣòun náà wọ́n ṣiṣẹ́ débẹ̀ ni ó lọ́ọ̀bù bàbá ẹ̀ bíi wèrè àwọn ará àdúgbò àǹtí mo bá wòyàn mo sọ fún pé mo ní kọ́ lọ gbé fòfin ọ̀kanjọ́ yẹn wọ́n sọ̀rọ̀ fún mi àwọn èèyàn sọ̀rọ̀ fún mi gan wọ́n lóun àti bàbá ẹ̀ five and six ni wọ́n lọ tú wọn ká ni kó má láàánú bá wọ́n ní tẹ́bá ṣẹ́fẹ́ gbọ́ àǹtí wọ́n ní tẹ́bá rí ilé tí bàbá ń gbé ẹ lè sọ pé ó bímọ celebrity àní kó kọ́lé fún náà ó lè tọ́jú ẹ ó lè tún ilé yẹn ṣe so tó bá yẹ pé bàbá yẹn jẹ́ tó nífẹ̀ẹ́ owó ni ọmọ yẹn á ti tún gbogbo obìnrin ṣe àǹtí àbí kílẹ̀ ni mo sọ. so ẹ̀ẹ́dẹ́gbọ́n eh, tí mo fẹ́ gbogbo ohun tí wọ́n sọ̀pọ̀ sí èmi ò sọ pé Wùmí ló pa o because nǹkan tó pa mọ́ ojú ọlọ́run ojú ọlọ́run ló tó. in fact Wùmí is my birthday mate and o máa ń ka to kò dé pé bí wọ́n mo support bàbá mo because in a case like this only the only it is only a gullible person uh, an illiterate ló máa ma sáré ma take side because kò ṣojú anybody. ẹ bọ̀ ṣẹ́mọ̀ nǹkan tá a ṣe sọ bẹ́ẹ̀ ni pé ìtorí pé ó wà bẹ̀ àsọpọ̀ òun ni kókò bá wa tọ̀ mọ́lẹ̀ sí. but kí àwọn èèyàn máa understand pé it is just logical kéèyàn fi ajá ṣó èèyàn pé àjọ mo fẹ́ lọ ní two day trip lọ ní two day trip mo ń bọ̀ kó wá dé akẹ́ni ẹ sọ pé ajá ẹ ti ṣe ajá ti kú ó máa ń kọ́ka ẹ lára kódà kí ni nǹkan tó ṣe kí n tiẹ̀ lè mọ̀ bóyá kí ni. ẹ sọ nǹkan tó ṣe ẹ dúró de nọ́ọ̀sì fọjọ́ méjì ẹ tún gbóko ẹ sílẹ̀ ọní mo ọní ọní dàgọ́ṣà ló ẹ̀ ń bá mọ́ ẹ̀ ṣé dàgọ́ṣà ti ń pààyàn rí ni tó fi mọ bọ́ ṣé ẹ̀ ń bá wọ̀nyàn torí bí ṣe wà mí mọ́ mi ìmọ̀ bọ́ ń gbé iyọ̀sáyà tó ń fi òwú sétí. nǹkan tí Wùmí nǹkan tí Wùmí ń ṣe àwọn confession ẹ̀ ó kù díẹ̀ káàtó if we if we is that involved in his life tí àwọn supporters ẹ̀ bá ń sọ pé ó bá jìyà ó sọ́fà pẹ̀lú ẹ̀ if Wùmí tó bá ní high influence lórí ètò yẹn tó dẹ̀ jẹ́ pé ó wà around there 48 to 72 hours to death, and she cannot explain. ó bàjẹ́ gan na gbogbo ìyá ètè o ẹ wò mí dáadáa mi ìyá ètè ọmọ I'm jẹ́ sí me. but if tó don't do me, nìyẹn If tó don't do me, nìyẹn eh, God forbid She do bá yẹ ah, àti ẹdúró eh, àti ẹdúró ṣé tó bá yẹ pé wù mí ni nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad ṣẹlẹ̀ God forbid She ati ni lẹ́nu Mohbad ló kó pa ipe oṣù àsọpọ̀ ọmọkú tó payàwó ẹ̀ ìwọ ló pa nìyẹn náà nǹkan tó bá ṣe náà là ń ṣe yìí ìyẹn ṣe máa kú lábẹ́ mi tí wọ́n sọ pé mi mọ̀ nǹkan tó pa. I love my sisters in love to beat. I love them to beat. but ọlọ́mọ ẹ̀jẹ̀ kárí kò ṣe dada. kí nǹkan wa ṣẹlẹ̀ kan ma sọ pé Ko ti bóyá ilé love ẹni yẹn tó lọ́ọ̀bù yẹn máa tọ́ǹtù ní trade ni ayé ayé ni bàbá Mohbad fa ló fà léwu mi. ló fà wa lọ́wọ́ ko wá pé kó wá gbókun ọmọ ẹ tún jọ ọmọ sábẹ́ sẹ́kẹ̀tì ẹ gbé yọ̀ e ẹ tẹ̀ bo dignity ẹ̀ rárá síbẹ̀ lẹ́yìn ìtẹ̀ tó ni kó Oríyọmí well of course the handwriting is on the wall tí wọ́n bá pọ́pọ́ wọn ṣe because of course because pressure ẹ̀ pọ̀ lóòótọ́ pressure ẹ̀ pọ̀ and the case is messy. àǹtí àǹtí àǹtí ẹni sùúrù ẹni sùúrù ṣé mi ṣé mi gbàṣẹ blogger ṣọ́ọ̀tì àtàkì ọ̀nkọ Oríyọmí ni ẹ mọ bá ṣe èmi èmi lọ àtàkì gidi gbogbo ayé yìí sìn lórí ọ̀rọ̀ bàbá yìí. ẹ lè sọ pé bàbá láti first day position mi ò change lórí ọ̀rọ̀ yìí first day tí wọ́n ní pé bàbá yẹn ti ń ogun ó ti ń sọ̀rọ̀ pé kínní òun sọ fún ẹ̀kọ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé bàbá yìí ó meditate lórí life tó live pẹ̀lú ọmọ ẹ̀ ní gbogbo nǹkan tó ń sọ exactly. this man is not asking for properties. my parents were poor they raised me poor i know how it feels gbogbo nǹkan tí bàbá yìí ń sọ ni pé gbogbo confession tí màá yẹn mí kìjọ ìtàn òyìn òrógbó yìí ogun ló ń jà fún gbogbo confession yẹn ni wípé gbogbo labour òun for years. ó wá já sásán. ẹ ló ló fẹ́ fún bàbá yẹn kí wọ́n fún bàbá yẹn nílé ní banana island lẹ́yìn. i'm telling you. oyin ma miss space ọmọ yẹn ò lè wá ó wà ó wà vacant for the rest of the life ni. yẹ́ẹ̀ kò tí yóò wọ́pọ̀ lè fún bẹ́ẹ̀ yẹn but then going forward ẹ̀yin tẹ́ wà round bàbá ẹ bá wa bóyá fine kí bàbá come openly pé òkè àwọn nǹkan ṣe gbọ́ bóyá wọn kó jẹ́ kó understand pé àwọn ò ní threat nínú property. kò tẹ́ ẹ nídìí pé ẹ má wọrí lọ́ọ̀yà máa sọ́ọ̀tì gbogbo ẹ̀ out ṣe ẹ má wọrí bàbá ò ní láti come and talk anything again. well that is true that is hmm. true. ẹ ṣe kọ́là ẹ ṣe kọ́là you are welcome hmm. number to call is, is pinned o oh, ẹ̀yin tẹ̀ ń já kọ́ọ̀lù wọlé sí i ẹ pé ó kí má máa lọ o hmm. ó ga ọ̀hún Kóríyọmí ibi tẹ bá ti ń wò mí omi mọ̀ bí ọmọ akọ́ ti fídíò mi ẹ ṣáàjọ ọ̀hún Kóríyọmí ẹ wo mo ń bẹ̀ yín ni o kọ́là ẹ ó dọ̀nà o mo fẹ́ kúnlẹ̀ fọ́n kú mi ẹ ó dọ̀ ẹ ó dọ̀ mo fẹ́ kúnlẹ̀ fọ́n kú mi àdìkà ẹ ó dọ̀ kọ́là ọ̀hún ọkọ̀ Kóríyọmí mo bẹ̀ yín sà ẹjọ́ sà. Sister Bukki. Okoyomi, mo bẹ̀ yín o. On behalf of everybody, I bẹ̀ yín sir. Mo ń gbọ́ auntie. máa sọ lọ, àǹtí ẹ ẹ máa sọ̀rọ̀ yín. Sister Bukki, ẹ má bínú. Mo really gbọ́ Yorùbá dáadáa from Edo. Ẹ sọ òyìnbó, ẹ sọ òyìnbó kẹ́mi náà fún òyìnbó kí fòyìnbó tuntun yín she, Ẹ ṣe Sister Sherry, what is about to happen to Mr. Loba is Nigeria please mo bẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora don't allow Nigeria happen to Mr. Logba please please it is only in Nigeria that the children of the poor will die mm. and they will use agbára to take that right they will even cheat them in death ẹjọ nítorí Ọlọ́run títa bukki anything you people can do so that this man will not suffer. ọkùnrin omi ọ̀la ń bẹ̀ yìí ọkùnrin omi ni ká jẹ́ ká bẹ̀ he has lost a child and is about to suffer even after losing a exactly. child. Exactly. O tún máa suffer for bó ṣe ah. Mi ìrírò ilé ìrí not seen this in my life before. Ah. That same thing happened to a politician's son last week. Àti within forty eight hours, wọ́n wá kílà yẹn jáde. Wọ́n wá kílà yẹn jáde within forty eight hours. One wà láìka láì, the woman is in jail now. She's in Kuche prison. Abuja ni mo ti kọ́. Oh. Nigeria will happen to Mr. Loba if we keep quiet. Hmm. The real person you people should watch out for, all of us should watch out for, is the mother of Wumi. Hmm. Àbí kí ló dákẹ́ fún? Kí ni ìyá Wunmi? Ṣẹ́ni pé èèyàn kan náà sọ fún mi pé ó lè jẹ́ ìyá Wunmi gan ló pa. Bọ̀bọ̀. Silence is very loud. Everybody listening to me on this show, this show, watch out for Wumi's mother. Her silence is very, very loud mọ́mí ìṣẹ̀dẹ̀ mọ́ ẹ̀kọ́ sọ pé ó ti ṣe ọlọ́pàá rí bí ètò rẹ̀ làwọn compromise. that is what i'm telling you sister mokima i'm speaking in afora lẹni agbára jù wá lọ you can follow this case in a way that victory will come out no matter how long mr loba will not suffer we in nigeria we are just going to be follow follow in fact look at uh, naira marley has come out today no uh, problem What about those people? bullet ó ní bullets. tó the súnmọ́ àwọn presidential bullets. yes Nigeria is going to have you I'm telling you by this time next year women will be everywhere she will even contest for local government they will vote for her. Hey. Nigeria will happen and nobody will do anything. but ẹ̀yin tẹ́ wà lọ́hùn yẹn ẹ̀jọ̀ torí ọlọ́run ẹ̀ This worst case scenario, don't let this man suffer. Don't let him know that he lost a child. Mm. I am pained because I'm a mother of a, a 15 year old. Oh, me, Kilesu, a boy for that matter. It's not that a girl child is not good, but that boy was supposed to be the tree planted in that Aloba's family. Where he, he is gone. He is gone forever. He's not coming back. Hey! He's not coming back. He's not coming back. And Nigeria is going to happen to him if we keep hmm. quiet. Please, help Joe Sister Buki. Ọlọ́run á fún I'm praying for you because we are only in Nigeria we can't do anything. Tabagbemu Jew will lie, they will silence you. That's what they are doing to Mr. Loba. They want to gag him. They want to silence him. Which you don't check very well. They will tell you one day that he committed suicide. Benny. Let's be careful. Let's Benny. watch through that man. Let's take care of that man. Let's make sure that man gets victory. One way or the other. Please, please, ẹ go. Shimon. ó sad